ọ̀tọ̀ nílẹ̀ kábọ̀ sórí ètò yìí ètò entertainment news náà nẹ pẹ̀lú orin ọlámídé ajá àbálẹ̀ wọ́tẹ̀ ọ̀nà táìtù yẹn náà mo fi kí n kà sán mo fi kí n kàbọ̀ sórí ètò yìí ètò entertainment news pẹ̀lú ọmọ yìí ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí n kàbọ̀ lẹ́ẹ̀kan sí báwo ni ẹ̀yin mọ́mì mi lé ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin dádì mi ẹ̀yin fans wa lórí ìbílẹ̀ rédíò especially ẹ̀yin fans mi ń bì báyìí lórí entertainment news báwo ni ṣọwọ́ ṣe ń yá ẹ̀ tí wọ́n lókè òkun lọ́hùn-ún báwo ni wẹ́dà ẹ̀ shift sùn yín ò pọ̀ àbó òrùn dẹ̀ ní lọ́dọ̀ tìyín ṣé òrùn yín ò pọ̀ jù mo kí ń kàbọ̀ lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ṣe mi lórí ètò yìí ní gbogbo ìgbà mo máa ń àǹfààní láti sọ àwọn wẹ́bsáìtì wa fún yín lọ́lọ́kọ̀ọ́jọ̀kan ẹ̀ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò bíbáyìí fún àǹfààní àwọn tó bá ṣe ń wà fún ìgbà àkọ́kọ́ ẹ láǹfààní láti wà lórí wẹ́bsáìtì wa www.ibileradio.com ẹ lọ síbẹ̀ ẹ lọ wò wá bẹ́ẹ̀ bákan náà dẹ̀ tún ni ẹ láǹfààní láti máa wò wá lórí YouTube ẹ lọ sórí YouTube yín ẹ̀yin ẹ kàn rọra search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ ẹ kàn tẹ subscribe button tẹ bá ti tẹ gbogbo ìgbà tá a bá ti ń gbé program wa láàmà notify yín pé ìbílẹ̀ rédíò wọ́n ti ti gbára míì dé ẹ̀hẹ́n kò yẹ yín bẹ́ẹ̀ yẹn ẹ follow wá bẹ́ẹ̀ bákan náà dẹ̀ tún ni ẹ má gbàgbé láti download tune in radio ẹ lórí fóònù yín ẹ lọ sórí google play store yín ẹ̀yẹ́ kan lọ search fún tune in radio níbẹ̀ ẹ̀yẹ́ máa jẹ́ bí ìwà pé ẹ̀kan ọ̀rá ń gbọ́ orin abẹ́ ẹ̀kan ọ̀rá ń gbọ́ rédíò ẹ̀kan ọ̀rá fi fóònù yín sápò fún àǹfààní àwọn tí kò bá lè máa gbé fóònù síwájú bóyá ó lè máa jíṣẹ́ lọ́wọ́ ṣe mọ̀ pé tó bá jẹ́ dókítà ní ìsìn àbójẹ́bí nọ́ọ̀sì ṣe mọ̀ máa jíṣẹ́ lọ́wọ́ bóyá ńgbà tó bá yẹ kó fún patient lábẹ́rẹ́ àbí tó yẹ kó fún lóògùn ṣé ìgbà yẹn la gbé fóònù síwájú táwọn náà fẹ́ máa wo nǹkan eh, fún àǹfààní àwọn fans wa náà la ṣe ṣe yẹn náà síbẹ̀ ẹ lọ download tune in radio ẹ lórí google play store yín láti máa gbádùn wa náà ni kò yẹ yín báyẹn bákan náà tún ni ẹ láǹfààní láti follow wa lórí instagram bákan náà ẹ lọ search wa lórí instagram ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹ eh, bẹ́ẹ̀ nu bí bá yá jẹjẹ tó rárá pé ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹ lọ fọ́lọ̀ wa lórí instagram bákan náà dẹ̀tún ni ẹ láǹfààní láti fọ́lọ̀ wa náà lórí twitter bákan náà èyàn kan lọ sórí twitter handle yín ẹ lọ search fún ìbílẹ̀ rédíò ń bẹ̀ bákan náà bí tẹ́ ti ń wò wá ìbílẹ̀ rédíò nàìjíríà ìbílẹ̀ rédíò tiwantiwa ìbílẹ̀ rédíò fanpage gbogbo àwọn platforms yìí pátápátá la ṣí sílẹ̀ fún ẹ̀yin èèyàn wa láti máa gbádùn wa dọ́ba kò yẹ yín bẹ́ẹ̀ yẹn kẹ́ lè máa gbádùn gbogbo àwọn programs wa tá a bá ṣe é ṣe lọ́lọ́kan òjọ̀kan bákan náà dẹ̀tún ni mo máa sọ lórí ètò yìí pé àyè ṣí sílẹ̀ ẹ̀yin tèmi march tó ti parí ẹni ní last tuesday nínú oṣù march ẹni ní twenty six ṣe é pé oṣù ti parí èní lóṣù pa ẹ oṣù yìí ó tún ti lọ náà nìyẹn èní last tuesday ní inú march ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá oṣù kẹta la parí yẹ o kẹrẹkẹrẹ á lọ sínú oṣù kẹrin ká tó lajú wò ká tó lajú rí sí a máa máa wò pé ah òun ti fẹ́ rẹ ẹran àbí mo fẹ́ ra adìyẹ fún christmas ọdún wọn bá tún parí pin ẹ má gbàgbé láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ayé ṣí sílẹ̀ gbaragada gbaragada dání ilẹ̀kùn wa ṣí sílẹ̀ fún ẹ̀yin olólùfẹ́ wa náà ni mo máa sọ lórí ètò ìpè ìbílẹ̀ rédíò kì ṣe fún nàìjíríà àbí ti uk nìkan all over the world ọ̀nà tí ń wò wá ẹgbẹ́ polówó ọjà yín wá ẹ̀yin má jìyẹ èèyàn tó máa máa mọ nǹkan tẹ̀ ń ta àbí nǹkan tẹ̀ ń ṣe ní ọ̀dọ̀ yín bẹ̀ yẹn kò yẹ bẹ̀ yẹn ẹgbẹ́ polówó ọjà yín wá ti iléeṣẹ́ wa ẹ láǹfààní láti pe àwọn uk nọ́mbà wa yìí ẹ̀ sórí nọ́mbà ẹ pè wá sórí plus four seven four five nine three five three seven nine nine ẹ jẹ́ ẹ tuntun pé lẹ́ẹ̀kan sí i plus four four seven four five nine three five three seven nine nine bákan náà lẹ́sìn ní second number wa ó ní plus four four seven four two four seven two eight seven four three ẹ jẹ́ tuntun yẹn náà mú lẹ́ẹ̀kan sí plus four four seven four two four seven two eight seven four three ẹ ní láǹfààní láti pè mí ọmọ yín náà lédìdí sórí nọ́mbà mi sórí oh eight oh twenty nine zero four one zero six five nọ́mbà mi nìyẹn tẹ́ bá ní nǹkan méjì tàbí mẹ́ta tẹ́ bá fẹ́ bá mi sọ bákan náà dẹ̀tún ni ẹ má gbàgbé ìpè ẹ lè send whatsapp messages yín sí orí first number tí mo kọ́kọ́ pè yẹn o ní plus four four seven four five nine three five three seven nine nine òun náà ni ẹ whatsapp messages tẹ́ bá fẹ́ pè wá àbí tẹ́ bá fẹ́ send messages sí orí nọ́mbà yẹn ẹ láǹfààní láti send ẹ̀ ẹ̀ ń ṣe mẹ́jẹ́ kí wọ́n máa lọ sí agbami ètò gangan entertainment news tí mo máa fún fún tọ̀sẹ̀ yìí ṣé wọ́n kí n tó máa sọ ẹ̀yin náà ṣàmù ṣe mi lórí ètò yìí a máa kọ́kọ́ fi rin a kọ́kọ́ fi gbára wa ní ìgbádùn náà ẹ̀ a máa kọ́kọ́ ṣe a máa kọ́kọ́ jó ní fẹ́rẹ́fẹ́ tí bá padà dé máa máa já yín sí ẹ̀ ń lóní rẹpẹtẹ fún gbogbo àwọn news tó ní last week lọ́hùn-ún mo bọ̀ náà ẹ jẹ́ ká gbórin iná ń padà bọ̀. like you don't even know. That body is so fine. Melanin fairy are. Your smile is messy with my wine. Just come right for a ringo. Let me just look at your face, oh baby. I'll never forget it now. May you just come to my place, oh baby. I might never let you out. Your sister driving me so, so crazy. I'm Almost he gets me, oh. Almost he gets me, oh. What do you to tell, you wanna tell my friends? ètò wa náà ni entertainment news náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ladydee náà ni mo kí káàbọ̀ padà pẹ̀lú orin Simisola Loven ọ̀nà pé title yẹn ìfẹ́ dùn gan-an ó ní ìdí tí mo fi play orin yẹn nítorí àwọn èèyàn mi pàtàkì kan ni mo fi lórin ṣùgbọ́n màá sọ fún yín ẹ jẹ́ máa lọ sí news gangan àwọn news tí mo kó wá fún fún tọjọ́ tèmi ẹ ibi tí màá kọ́kọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ náà ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Nigerian legend singer kan Mustaripa Two-Baba ẹ Two-Face Idibia òun àti ìyàwó ẹ ìyàwó wọn and Idibia àwọn méjèèjì wọn celebrate six years wedding anniversary wọn hey, six years ó dàbí àná ah, ìbáwọn náà ṣe wedding yẹn náà. Ah, ah, ó ti sáré pé six years náà nígbà tí wọ́n kọ́ ní kí n ah, ah, ó ti sáré pé six years ó surprise me but àwọn méjèèjì kò tẹ̀ dáhùn kí wọ́n tẹ̀ ti pé six years rárá because tó ṣe máa ń ṣe tó ṣe máa ń ṣe síra wọn ó dàbí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ra wọn náà ní àwọn méjèèjì wọn lọ sórí Instagram page wọn uh, on the eh, twenty-third of March inú oṣù yìí òun náà ṣe six years wedding anniversary àwọn méjèèjì wọn lọ sí orí Instagram page wọn láti pen down and lovely and nice messages sí ara wọn láti celebrate six years èyí eh? tíyàwó ni màá kọ́kọ́ mú màá kọ́kọ́ kà fún yín náà ni kẹ́lẹ́ wọ́n bí ìfẹ́ ṣe dùn tó ṣe ń fún máa tó lérè tó ike yìí tèmi ìfẹ́ dùn gan-an ìfẹ́ dùn love is sweet love is sweet gan-an ni aunty ann wọ́n mú orí mi wú fún nǹkan tọkọ sí ọkọ wọn ẹ jẹ́ ká fún yín èyìnbó náà fi kọ́ ọ èyìnbó náà má dẹ̀ fi kà wọ́n kọ́ síbẹ̀ pé since then born me. Hmm i never love person the way i love you o wọ́n ṣe kọ́ sí tú bàbá nìyẹn wọ́n wá tẹ̀síwájú náà rán pé lost lost for capture wọ́n wá tẹ̀síwájú náà rán pé but i dey come back this man eh, i will totally lost without you happy anniversary eh, six years stronger ẹni tó ṣe kọ́ síbẹ̀ náà nìyẹn wọ́n fi kí eh, ọkọ tó bàbá innocent idibia fún six years wedding anniversary wọn ìgbà tó kọ náà wá sọ wá máa ṣe bẹ̀bẹ̀ àwọn náà kọ̀rọ̀ sí ìyàwó wọn ẹyà kí n ka nǹkan tó ń kọ tí tú bàbá kọ nínú ọ̀rọ̀ tiwọn tó kọ sí ìyàwó wọn kọ síbẹ̀ pé six years down we don enter the seventh and right now the only thing i wanna do I wan do na to retoast the this African beauty ẹ̀wọ̀n náà wọ́n fẹ́ tún ìyàwó àwọn àwọn fẹ́ tún toast nìyẹn wọ́n sọ síbẹ̀ wọ́n wá tẹ̀síwájú náà rán pé thank you Han Idibia for being my health my world thanks for keeping my head sane thanks for being you I will choose you over and over again but I will make it earlier than I did this time tó ṣe kọ́ síbẹ̀ náà nìyẹn anna akíwa láti lè ṣe one bí báyìí pé happy wedding anniversary to you too eh, lovely couples àwọn couples yìí àwọn couples gan kan wà lára àwọn celebrity wọ́n ṣe pé tẹ́ bá wo love love life wọn inú yín máa máa dùn ni pé ah ah ìfẹ́ mà ló dùn bí eléyìí kó yé yín bẹ́ẹ̀ yẹn àwọn náà kí wọn láti lè ṣe one bí báyìí pé congratulations to you ẹ̀mí tó ṣe six years láṣẹ àṣẹ fifty a ṣe sixty a ṣe hundred lágbára ọlọ́run ẹ ẹ máa tún rí àìmọye ọdún lágbára ọlọ́run ẹ ṣe mi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń ẹ jẹ́ kí n tún fún yín ní another news nípa ẹ Nigerian popular Nollywood actress kan Ṣèyí Ìṣẹ̀kún ẹṣẹkún aṣẹkún ẹ má bínú èyí tèmi Ṣèyí aṣẹkún àwọn ẹ àwọn náà welcome bouncing baby girl second baby wọn nìyẹn bó ti ṣe kí wọ́n ti bí ọmọkùnrin làǹtìlanti kan thousand and seventeen but wọ́n tún bí ọmọbìnrin míì ẹ̀ ní ìlú New York ẹ̀ New York City ní ìlú US lọ́hùn-ún ní on the eighteen of March òun náà bí ọmọ yìí àwa náà wá kí wọn kó ayọ̀ ọmọ tuntun náà torí kò yíìzì ẹ̀yìn tó lọ sí ipò lóyún tí wá wá sí ipò ìbímọ wọ́n dẹ̀ ti rí ọmọ náà láyọ̀ àtàlàfíà congratulations to you eh, Nollywood actress Ṣèyí Àṣekún àwa náà kí láti lè ṣe wá ń bì báyìí ẹ ṣe mẹ́jọ mẹ́nu kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí n tún fún yín another news ọ̀rọ̀ ìfẹ́ ìfẹ́ kò kúrò ní ọ̀rọ̀ mi eh, but foreign act, eh, actress òun lẹ́nu yìí actress and musician olórin gangan làwọn èèyàn mọ̀ wọ́n sí bọ̀ wọ́n tún máa ṣe fíìmù náà lẹ́gbẹ̀ẹ́ kan mo sọ̀rọ̀ nípa Jennifer Lopez and eh, Jennifer Lopez àwọn ah, àti fẹ́ǹsì wọn alex àwọn méjèèjì ti wà now engage hmm. ẹ̀yin hmm. tèmi love is sweet mo sọ lẹ́ẹ̀kan love is sweet alex wọn propose sí Jello. eh, ní etí beach ní ìrọ̀lẹ́ ní on the night of march òun náà propose sí wọn pẹ̀lú massive diamond engagement ring òun náà fi kúnlẹ̀ náà fi propose will you be my wife eh, ọ̀hún náà sọ yes i do eh, torí nínú picture wọn ó hàn síta gbàgàdàgbàgàdà pé wọ́n sọ pé yes i do àwọn méjèèjì wọ́n wà in love for a very long time but now wọ́n ti wà totally engaged but tí àwọn méjèèjì tó bá wá fẹ́ra wọn this time around torí jélò kó má dàbí gbà pé mò ń ṣàbòsí ẹ̀yin tèmi mo kàn ní kí n sọ fún yín náà ní kẹlẹ mọ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ jélò àti alex jélò ti wà this is her fifth time of being engaged. Mm fifth time wọn nìyí ẹlẹ́ẹ̀karùn-ún ìgbà ẹlẹ́ẹ̀karùn-ún ní tó máa wà engage bó tó bá wá fẹ́ra wọn ládùúrà tèmi náà àtàdúrà yẹn ara lé ẹ̀ àdúrà tiwa náà ni pé kán má rí ara wọn tó má rí ara wọn this is going to be the second marriage of Alice but any which way eléyìí tó ń gbóná àtúndé hot lọ́wọ́lọ́wọ́ báyìí ná àkọ́kọ́ kí wọn congratulations to you too àgbàdúrà pé ẹ ẹ máa jọ gbé pẹ́pẹ́ lágbára ọlọ́run lẹ́yìn tẹ́mi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ń bẹ̀ ẹ jẹ́ kí n yín ní another news nípa popular new rapper kan tá a ṣẹ̀ṣẹ̀ ní sí aside hot ní òun lọmọ tó ń sọ mo sọ nípa zata eh, zata eh, zata ìbílẹ̀ ó ní èdè kan tó máa ń pè mo máa ń try kí n pè bọ̀ mi ò lè pè ẹ tèmi ó yẹ kẹ́ ẹ ti mọ̀ ẹ ọ́n tá bá máa ń gbọ́ hip hop dáadáa ẹ ti máa mọ̀ kan tí mò ń sọ yìí eh, zata wọ́n upload new mọ́tò tó ṣẹ̀ṣẹ̀ rà mọ́tò méjì lẹ́ẹ̀kan náà àti ilé agbayanu sí ìlú èkó débi báyìí wọ́n ṣe ẹ fọ́tò yẹn ní on the twelve of march ẹ nígbà tí wọ́n wà ní orí mọ́tò kan wọ́n ra benz kan wọ́n dẹ̀ ra audi audi ẹyọ kan bẹ́ẹ̀ ni benz kan audi kan òun náà rògbòdìyàn fọ́tò yẹn níwájú ilé wọn wọ́n kọ́ síbẹ̀ pé ebu god tá a bá gbàgbé àwa tá a bá máa fọ́lò zata dada a máa mọ̀ pé ara wọn dmw ara wọn davido group òní zata wa àwọn náà wá kí zata congratulation to you ẹ kò easy ẹ̀yin tèmi mọ́tò méjì ilé kan lẹ́ẹ̀kan náà kò easy ibi táwọn celebrity wa ti ń rówó dà pé mi kò fẹ́ di celebrity báyìí mo fẹ́ máa kọrin àbí kí n máa ṣeré torí ìṣòwò tó ṣe ń ra ilé àti tó ṣe ń ra mọ́tò kódà àgbàyanu ni anyway a kí wọn congratulations to you ẹ ẹ̀mí tó ra mọ́tò yẹn kò ní jẹ́ pósí yín lágbára ọlọ́ ẹ̀yin mi tó ra òun náà ló máa gùn ẹ̀rẹ̀ tún máa relé tó ju báyẹn lọ lágbára ọlọ́run ẹ̀ ṣe máa jẹ́ ká tún gbọ́rin díẹ̀ náà tí bá padà dé má tún tẹ̀síwájú àwọn news tí mo mú wá fún tèmi mo ń bọ̀ ná díẹ̀. Give it to me. Kiss Daniel eh, Madiu Onokpe ṣáìtù yẹn náà mo fi kí n kàbọ̀ padà sórí ètò yín ètò wọn entertainment is done ní pẹ́lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí n kàbọ̀ padà ṣùgbọ́n kí n tó máa tẹ̀síwájú ẹ̀fọ́ sáré àsìkò ìkí mọ́mì mi mọ́mì mi dáadáa ọmọlọ́lá lọ́lá mo rí ọwọ́ yín mà thank you so much ma ẹ kú ẹ kú gbà mí every time wọ́n ní good afternoon long time <laughs> yes ma. Eh àbí omi ò tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹ kú dán mẹ́ta mà ẹ káàbọ̀ sórí ètò báwo ni iṣẹ́ wọ ṣe ń yá lọ́dọ̀ yín bẹ̀ yẹn ẹ káàbọ̀ mà yẹ́sì mẹ́ ẹ kú fẹ́ mi ẹ̀yin tèmi tẹ̀dẹ̀ ń sẹ́ndí láìkì tẹ̀ ń sẹ́ndí lọ́ọ̀bù nílé ẹ ṣé gan fún ìfẹ́ tẹ̀ ní sí wa ẹ ṣé fún ìfẹ́ tẹ̀ ní sí entertainment news ẹ̀yin tèmi ẹ má gbàgbé pé tẹ bá ṣe ń like tẹ̀ ń ṣe ń comment ẹ má gbàgbé láti máa share gbogbo àwọn programs wa yìí fáwọn lovers yín náà ni kọ́ lè mọ bó ṣe wà sí ẹ̀yin lọ́lọ́kanòjọ̀kan lórí ìbílẹ̀ rédíò bí báyìí ẹ̀yin tèmi ẹ má gbàgbé rárá ẹ jẹ́ kí n tẹ̀síwájú nínú àwọn news tó ń wá fún ìfúsọ́jọ́ tèmi eléyìí tí mo tún fẹ́ mẹ́nu bà náà ni Ah, our new young uh, young Nollywood actress eh, young Nollywood actress because eh, tender age ló ṣì wà but ó ń kópa takuntakun kódà ó ṣe bẹ̀bẹ̀ ó yà mí lẹ́nu mo sọ̀rọ̀ nípa eh, Regina Daniel eh, Nollywood actress ni a superstar ni o <laughs> àǹtí Regina mo kì í sílẹ̀ ó ṣe bẹ̀bẹ̀ ó ra ilé ilé àgbà ìyanu mansion fún màmá ẹ̀ sí agbègbè lẹ́kì eh, ní àárín ọ̀sẹ̀ tá a lò kọjá ọdún twenty first of march òun náà ra ilé yìí náà dẹ̀ upload ẹ̀ sórí instagram kó lè ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn pé ah ah hey Regina Daniel ah that is nice ó dà bẹ́ẹ̀ ó dà kíyàn mọ̀ rírì ìyá èèyàn torí àwọn màmá wa yìí wọ́n ṣe wọ́n ṣiṣẹ́ takuntakun lé lórí ó yẹ kíyàn mọ̀ rírì àwọn màmá wa hmm, ó ra mọ́tò yẹn wọ́n wá kọ́ síbẹ̀ pé just a little thank you for mama tó ṣe kọ́ náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló wá lọ sí social media láti máa kí wọn pé ah i'm proud of you ọmọ àṣerú ẹ̀ fún ọ oríṣiríṣi àwọn tó máa sọ ọ̀dà kejì wọ́n sọ ọ̀dà kejì ẹ̀ ibo ló ti rówó báwo ló ṣe ń ṣe é ṣó kọjá fíìmù yìí ni ṣó ṣe ajá kínní ẹ ṣàtìmọ̀ àwa Nigerians kálukú bẹ̀rẹ̀ sí ní sọ ṣùgbọ́n èmi kì í àǹtí Regina ẹkú ẹkú ọmọnìyàn ṣe ẹ amúdẹkí màmá náà pé Ọlọ́run á jẹ́ kẹ̀mí màmá kó gbé bẹ́ẹ̀ láyọ̀ àti àlàáfíà ìgbàsíwájú ọjọ́ kejì ẹ̀ Regina Daniel ó tún wá ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ra mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun fúnra rẹ̀ hmm, Benz a second Benz eh, a second Benz ó nìyẹn brown eh, black in colour ó ní mọ́tò ìkódà chacha wo tí ìjà ọ̀rá seat lára wọn tuntun yánranyánran ó ní mọ́tò yẹn ẹ̀ eh, wọ́n wá kọ síbẹ̀ pé my mini baby is here. Hmm congratulations to you ẹ eh, láti lè ṣe wàá náà kéyìn congratulations to you oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ tí mi ò ní lè sọ tán ṣùgbọ́n any which way akin congratulations ẹ̀mí tó ra mọ́tò yẹn ẹ̀ eh, òun ló máa lò lágbára ọlọ́run ẹ̀ eh, tẹ́ ṣe wàá ra mọ́tò fún yàá yín ẹ̀ ọmọ àṣerú ẹ̀ á tún ṣe jù bẹ́ẹ̀ lọ fún ẹ̀yìn náà akin Eh, Regina Daniel láti lè ṣe ọmọ abíbá ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n mẹ́nu kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí n tún fún yín ní another news nípa Nollywood actor kan eh, Nollywood actor kan òun náà ṣe bẹbẹ láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá náà ni ẹni ṣe bẹbẹ mo sọ nípa Jigan bàbá ọjà Jigan bàbá ọjà àwọn náà ni founder eh, j jbo foundation ẹ eh, wọ́n present ẹ ògbóǹtarìgì àwọn òṣèré tí wọ́n ti ṣeré tipẹ́tipẹ́tipẹ́ táwọn èèyàn ti mọ̀ ẹ ó kàn dàbí pé àwọn bàbá yìí ò fi bẹ́ẹ̀ feature mọ́ nínú fíìmù bíi ti tẹ́lẹ̀ wọ́n present mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun max eh, matrix eh, red in colour wọ́n present ẹ sí legend nollywood actor eh, tajudeen oyewole tí ó gba àwọn tó máa ń pè ní abija bàbá yìí mo ti sọ̀rọ̀ nípa wọn nígbà tó ṣọjọ́ ìbí mo ní bàbá yìí ló kọ́kọ́ jẹ́ kí a mọ ìwúlò cellphone nígbà yẹn torí ọ̀dọ̀ wọn ni mo ti kọ́kọ́ mọ̀ ọ́ nígbà yẹn tó máa ṣe àbíjà àti àjọ láyé ìgbà yẹn bàbá yẹn ló kọ́kọ́ mú cellphone wá bó kọ́sì ṣe pé a ti ẹ̀rí cellphone gbà yẹn torí landline ló wà láyé ìgbà yẹn ṣùgbọ́n kó tó wá mú cellphone dé bàbá yẹn ló kọ́kọ́ gbé e jáde wọ́n fún bàbá yẹn ní mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tí ó dẹ̀ hàn nínú fídíò àti nínú píkṣọ̀ pé inú bàbá yìí dùn gan ẹ ó dùn gan ẹ Jigan Babọ́jà ó wá sọ sínú ọ̀rọ̀ wọn wípé àwọn tún máa ṣe báyìí fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tó jẹ́ pé àwọn èèyàn tí wọ́n ti ṣe pátákútákú nínú movie industry nípa àwọn sì tún máa present wọn ṣùgbọ́n kékeré lélẹ́yìí tí bàbá àbíjà àwọn kọ́kọ́ ṣe ná àwọn sì tún máa ṣe ọ̀pọ̀lọpọ̀ tó tún jù bá yẹn lọ àwọn náà wá gbàládùra fún bùrọ̀dá Jigan torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ń lọ lórí social media láti kí wọn wípé ah, nǹkan gidi lẹ ṣe láti ẹ̀ ti máa rántí àwọn tí wọ́n ti ṣe fíìmù tó ti yẹ pé àwọn èèyàn ò fi gborúkọ wọn mọ́ bí ti tẹ́lẹ̀ ó dà pé àwọn bàbá yìí wọ́n roko fún àwa ọ̀dọ́ ní ìsìn ẹ̀wọ̀n pọ̀ ọ̀dọ́ ló fi bẹ́ẹ̀ wà nínú Yorùbá movie ń sìn títí títí young boy young man òun náà fi bẹ́ẹ̀ lò wọ́n fi bẹ́ẹ̀ lo àwọn bàbá ẹ̀ mọ́ tó bá tó ti ẹ̀rọ oko síwájú tó ń mọ rírì wọn ó jẹ́ ìwúrí ńlá á náà wá kí wọn láti lè ṣe wọn bíbá pé ẹ ṣe gan bọ̀dá jì gan fẹ́lẹ̀ tẹ ṣe yìí ẹ ṣìṣe ọmọ gidi ọmọ re ọlọ́run máa túbọ̀ máa bless yín àdẹ̀gbàdúrà pé ọlọ́run á ràn yín lọ́wọ́ láti tún fi ṣe fún àwọn yòókù náà tẹ fẹ́ ṣe fún tẹ ní lọ́kàn àwàdúrà fún bàbá wa dáàdi wa bìjà pé ọmí ó máa lo mọ́tò lágbára ọlọ́run ẹ ṣe mẹ́jẹ́ kí mẹ́nu kúrò ń bẹ ẹ jẹ́ kí n tún fún yín is nípa foreign rapper kan foreign rapper ò ní ẹni yìí wọ́n máa pè ní Blueface eh, upcoming rapper ni ṣùgbọ́n ó ṣe bẹ́bẹ́ ó ra ilé àgbàyanu eh, fúnra ẹ̀ ní ìlú California lọ́hùn ọ̀nà ra ilé yẹn sí anílé yẹn worth one point two million dollars onílé yẹn worth eh, àwọn fúnra ara wọn náà upload picture ilé yẹn ẹ̀ sí orí Instagram page wọn nígbà tán wà níwájú ẹ̀ ẹ̀ mọ̀ táwọn àwọn òyìnbó ṣe máa ń ya fọ́tò tó máa nawọ́ wọn méjèèjì sókè ẹ̀ tán ṣe yà á nìyẹn níwájú ilé yẹn wọ́n wá kọ́ síbẹ̀ nínú ọ̀rọ̀ wọn pé ẹ̀ wọ́n ní pé ilé yìí ẹ̀ àwọn rà first house àwọn lélẹ́yìn at the age of twenty two years Eh, at the age of twenty two ó náà ra ilé eh, ilé million dollars ilé tó jẹ́ pé ó ní owó lórí dáadáa wọn làwọn rà wọn wá ní pé kò cheap rárá o wípé ilé láti ní ilé sí California lọ́hùn-ún kò cheap rárá wọn náà wá kí Blueface eh, foreign rapper ni congratulations to you ẹ̀mí tó ra lé yẹn òun náà lágbé bẹ́ẹ̀ lágbára ọlọ́run ẹ̀yin sẹ́ mẹ́jọ́ kí mẹ́nu kúrò ń bẹ́jọ́ kí n tún fún yín ní another news nípa Nigerian eh, Nigerian superstar kan Mayorkun Mayorkun náà ṣe bẹbẹ ẹyin eh, tèmi Mayorkun ṣe bẹbẹ Mayorkun ra mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun agbayanu fúnra rẹ̀ fún eh, eh, ahead birthday tó wáyé ní on the twenty fourth eh, ìjọ yẹn ní birthday wáyé ṣùgbọ́n wọ́n ti wá kọ́ ra mọ́tò yẹn síwájú ọjọ́ yẹn on the twenty second òun náà upload fọ́tò eh, mọ́tò yìí sí orí Instagram page wọn eh, wọ́n dẹ̀ ní pé àwọn ra mọ́tò yìí pé mọ́tò yẹn worth thirty five million naira. Hmm ẹ̀yin tèmi mo mọ̀ pé ẹ̀kọ́ tí mo sọ pé mo fẹ́ lọ sí inú industry tèmi náà fẹ́ di eléré àbò lóore àwọn kan àwọn pé àlejò dí òtí mi ọkọ̀ tó ṣe ṣé ẹ rí báyìí sìn mẹ́yọ̀kún ó ra mọ́tò at the age of twenty five years òní mẹ́yọ̀kún ra mọ́tò thirty five million naira fúnra ra wọn eh, benz òní mọ́tò yìí mercedes benz two thousand and eighteen náà ọ̀rọ̀ tí mẹ́yọ̀kún kọ́ wọ́n kọ́ síbẹ̀ pé about to be twenty five sitting on thirty-five million naira. Hmm. I might as well spoil myself a little too grateful tó ṣe kọ́ síbẹ̀ nìyẹn ọ̀rọ̀ kan ṣì wà tán kọ lẹ́yìn ẹ̀ ó dàbí polówó ọjà èmi ò ní kà yẹn ṣùgbọ́n kókó tèmi ni pé aki kí broda mayor kun congratulations to you fún mọ́tò ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun tí ẹ rà fúnra yín yìí ẹ̀mí yín á lò lágbára ọlọ́run kò dẹ̀ ní jẹ́ kó sí yín ẹ̀yin tẹ́ wá ra mọ́tò sixty five million ẹ máa tún rẹ̀ lè tójú bẹ́ẹ̀ yẹn lọ lágbára ọlọ́run ẹ̀yin tẹ́mi ẹ kà sí gbórin díẹ̀ ná tí má padà dé màá wá bọ́ sí agbára àwọn celebrity tó ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tá a lò kọjá ẹ jẹ́ ká gbórin iná tí bá dé màá tẹ̀síwájú mò ń bọ̀. thank you

negativa la calor, los sọ̀rọ̀ èso òyìn tiwa náà ní ẹtí símẹ́sì náà ni pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lady Dee náà ni mo kí ń kàbọ̀ padà sọ̀rọ̀ ètò yín báwo ni ẹ̀yin tèmi mo kí tó máa tẹ̀síwájú náà àwọn ọlọ́jọ́ ìbẹ̀jẹ̀ sáfàsì pé kí Brother mi dádì mi uncle mi um, brother, Ismail moriowo yín sà wọ́n ní hello good afternoon good afternoon to you too sà báwo ni sà ẹ̀kú ẹ̀kú ẹ káàbọ̀ sórí ètò báwo ni ṣọwọ́ ṣe ń yá lọ́dọ̀ tí yín bẹ̀yìn mo dẹ̀ tó rọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí wọ́n ní ẹ̀kú ètò ẹ ṣe gan ẹ kú ìfẹ́ sà eh, ẹ káàbọ̀ sà gbogbo ẹ̀yin ṣe mí tẹ́ ẹ̀ ń sẹ́ǹdì like tẹ́ ẹ̀ ń sẹ́ǹdì love ńlẹ̀ ẹ ṣe fún ìfẹ́ tẹ́ ẹ ní sí mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ tẹ́ ẹ tiẹ̀ sọ̀rọ̀ ẹ̀yin silent listener ẹ ṣé gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa lórí ìbílẹ̀ rédíò bíbẹ̀ ẹ ṣé àríyìn àpíṣètì yín tán lọ mo appreciate ẹ̀yin fans mi mo appreciate yín gan inú mi máa ń dùn tí bá ti rí àwọn èèyàn tó ń send comment àbí bọ́n ti ẹ̀ wá ń bẹ̀ gan tó kàn ń wò mí lásán ẹ ṣé ẹ kú ìfẹ́ tẹ ẹni sí wa ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá wa share program yìí fún àwọn ènìyàn yín náà ní káwọn lè mọ bó ṣe wà sí lórí ìbílẹ̀ rédíò bíbá ẹ̀ tẹ́bí tó lọ lẹ́ẹ̀kan ni mo sọ fún yín pé tí n bá padà dé má má jáyín sí lónìí rẹpẹtẹ àwọn celebrity tó ń ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ tí a lò kọjá sọ̀hún ibi tí màá kọ́kọ́ mú náà ni màá kọ́kọ́ bẹ̀rẹ̀ láti Nigerian singer and songwriter kan Yẹmí Alade, ẹ̀ àwọn náà ṣọjọ́ ẹ̀bí wọ́n ṣọjọ́ ẹ̀bí ní on the thirteen of March òní Yẹmí Alade, tán ṣọjọ́ ẹ̀bí happy birthday to you ẹ̀ eh, sista Yẹmí bákan náà dẹ̀ tún ni Nollywood actor kan Tóbilọ́ba Abraham àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the fourteen of March òun làwọn ṣọjọ́ ẹ̀bí tiwọn happy birthday to you bọ̀dá Tóbilọ́ba Abraham bákan náà dẹ̀ tún ni our own eh, one of our own superstar náà ni one of our own superstar náà ni pop artist ẹ̀ àwọn náà ṣọjọ́ ẹ̀bí mo sọ nípa ọlámídé badosne àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the fifteen of march ọ̀nà ṣọjọ́ ẹ̀bí tí wọ́n happy birthday to you badosne ẹ̀mí eh, yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè bákan náà dẹ̀ tún ni mo tún rí legend nollywood actor kan pa kasumu eh, dádì náà ṣọjọ́ ìbí dádì ṣọjọ́ ìbí ní on the sixteen of march happy birthday to you sir ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè bákan náà lẹ́tìn mo ti rí nigerian singer and rapper kan lil kesh àwọn náà ṣọjọ́ ìbí wọn ṣọjọ́ ìbí ní on the seventeen of march àwọn náà ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you lil kesh bákan náà lẹ́tìn ni mo ti rí mo ti rí nollywood actor kan and filmmaker àwọn náà ṣọjọ́ ìbí chidi chidi àwọn náà ṣọjọ́ ẹ̀bí náà the seventeen of march làwọn náà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you bákan náà dẹ̀ tún ni mo tún rí Eh, Nigerian hip hop star kan àwọn náà ṣọjọ́ ẹ̀bí wọ́n sọ̀rọ̀ nípa Terry G àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the seventeen of March làwọn náà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you Terry G bákan náà dẹ̀tí ni mo ti rí Nigerian record producer kan àwọn náà ṣọjọ́ ẹ̀bí ní on the seventeen bákan náà mo sọ̀rọ̀ nípa SARS àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the seventeen ní tiwọn náà happy birthday to you bákan náà dẹ̀tí ni mo ti rí Nollywood actress and film producer kan eh, Mary Remi àwọn náà ṣọjọ́ ọjọ́ twenty of March òun làwọn ṣọjọ́ ìbí tiwọn bákan náà dẹ̀tún ni mo tún rí Nigerian eh, musician kan Zoro àwọn náà ṣọjọ́ ìbí twenty of March làwọn náà ṣọjọ́ ìbí tiwọn akin kọjọ́ ìbí ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè ẹ̀yìn tèmi ẹ jẹ́ ká gbórin díẹ̀ náà tí n bá ti padà dé màá ti tẹ̀síwájú náà celebrity tó ṣọjọ́ ìbí. padà sórí ètò yìí ètò wa entertainment news náà ni pẹ̀lú ọmọyàn ọ̀rẹ́ yín ẹ̀ẹ́mù kì í káàbọ̀ padà sórí ètò yín padà bákan náà dẹ̀ tún ni ẹ̀jẹ̀ ẹ̀kin tó tẹ̀síwájú ẹni sáré fàsìkò kí mọ́mì mi Àbẹ̀kẹ́ Kọ́ìndé ẹ̀ wọ́n mọ orí ọwọ́ yín mà wọ́n ní ẹ kú iṣẹ́ ẹ ṣe gan-an mà fún ìfẹ́ tí ní sí wọn gbogbo gbà mí ẹ káàbọ̀ sórí ètò máa bákan náà dẹ̀sí ni mo ti rí ọwọ́ mọ́mì mi kan náà mọ́mì mi àǹtí mi sísítà mi tóyìn ayọ̀dèjì wọ́n ní ẹkú ètò o ẹ ṣe gọ́mà ẹ káàbọ̀ sórí ètò gbogbo ẹni tẹ̀lé sẹ́ndé láìkì láti lé gbogbo yín náà mo rọwọ́ yín bíbá pẹ̀lú orin Mr Easy àti Sẹ́mẹ́sọ́lá surrender ọ̀nà pẹ̀ yẹn mo fi kí káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí sórí ètò wa kí tó wá lẹ́ẹ̀kan ni mo sọ̀rọ̀ fún yín nípa àwọn sẹ́lẹ́bìrìtì tó ṣọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ ta ló kọjá ẹni tí mo tún fẹ́ mẹ́nubà náà ni Nollywood actress òun lẹ́nu èyí Adédìwúrà Black Gold òun ni àwọn èèyàn máa ń pè wọ́n wọ́n ṣe ọjọ́ ìbí forty one years forty eh, one years birthday wọn ní ọ̀dí twenty of March ọ̀nà ṣe happy birthday to you eh, àti eh, eh, Adédiwúrà Black Gold ẹ̀mí aṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà dẹ̀tún ni mo tún rí eh, mama, eh, Nollywood actress òun náà ni màmá yìí ṣùgbọ́n ọlọ́jọ́ ìbí làwọn náà mo sọ nípa eh, Yétúndé Ògúnṣọlá àwọn èèyàn tún máa ń pè wọ́n ní ìyàwó alálùbọ́sà ó eh, ní sinimá kan tí wọ́n ṣe láyé ìgbà yẹn ó ti pẹ́ gan nígbà yẹn tó ti ṣe sinimá yẹn ṣùgbọ́n ìyàwó alábùlùbọ̀sà ni àwọn èèyàn máa ń pè wọ́n ìyá yìí jẹ́ ìyàwó late chief Timothy Ìṣọ̀lá Ògúnṣọlá tẹ́gbùwá èèyàn ti máa ń pè ní aishopepe ìyàwó wọn ìkan nínú àwọn ìyàwó wọn òní màmá yìí màmá ṣọjọ́ ẹ̀bí sixty six years birthday wọn ẹ wọn ṣe ní ọ̀nì twenty happy birthday to you ma ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé àti àyè akin láti iléeṣẹ́ wa ń bì báyìí bákan náà dẹ̀ tún ni mo tún rí ẹ̀ nollywood actress kan màmá wa náà ní ẹni yìí màmá dáadáa ni wọ́n mọ̀ sọ nípa màmá jọkẹ́ mú ìwá àwọn náà ṣọjọ́ ẹ̀bí on the twenty first of march òun ni màmá náà ṣọjọ́ ìbí happy birthday to you ma eh, bákan náà dẹ̀tún ni mo tún rí nollywood actress kan náà níbí ìbá àwọn náà ṣọjọ́ ìbí lọ́lá margaret àwọn náà ṣọjọ́ ìbí twenty first of march náà ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you ma bákan náà dẹ̀tún ni mo tún rí ẹlẹ́jọ́ nollywood actor kan náà àwọn náà ṣọjọ́ ẹ̀bí mo sọ̀rọ̀ nípa emeka ike àwọn náà ṣọjọ́ ẹ̀bí twenty first of march làwọn náà ṣọjọ́ ẹ̀bí tiwọn bákan náà dẹ̀ tún ni mo ti rí Nigerian DJ kan DJ every Erimoni àbúrò Ọlámidé náà nìyẹn àwọn náà ṣọjọ́ ìbí on the twenty first of March òun náà ṣọjọ́ ìbí tiwọn bákan náà dẹ̀ tún ni mo ti rí Nigerian DJ kan náà DJ E-Cool àwọn náà ṣọjọ́ ìbí on the twenty second of March òun ni tiwọn happy birthday to you bákan náà destiny mo our old beautiful nollywood actress one of our beautiful actress eh, beautiful actress yorùbá níbí báyìí mo sọ̀rọ̀ nípa regina chukwu àwọn náà ṣọjọ́ ìbí forty one years làwọn náà ṣe ní ọ̀ní twenty third happy birthday to you ma ẹ̀mí yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé bákan náà dẹ́sí ni mo ti rí ọlọ́jọ́ ìbí kan náà níbí báyìí icon media personality òun lẹ́nu èyí dayo adé Adénẹyè ẹ Adénẹyè àwọn èèyàn tún máa pè wọ́n ní D1 ẹ D1 làwọn èèyàn máa ń sábà pè wọ́n àwọn náà ṣọjọ́ ẹ̀bí twenty third of March ọ̀nà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you sir bákan náà dẹ̀ sí ni ẹ mo ti rí Nollywood actress kan ẹ Michelle Dende ẹ àwọn náà ṣọjọ́ ẹ̀bí twenty third of March làwọn náà ṣọjọ́ ẹ̀bí tiwọn bákan náà dẹ̀ sí ni mo ti rí Nollywood actress kan ẹ Ruth Kadiri àwọn náà ṣọjọ́ ẹ̀bí twenty fourth of March ọ̀nà ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you Ruth Kadiri bákan náà dẹ̀tún ni our own talent singer Mayoko àwọn náà ṣọjọ́ ìbí twenty fourth of March òun náà ṣọjọ́ ìbí tiwọn happy birthday to you Mayoko bákan náà lẹ́sìn ni mo ti rí fuji icon kan eh, fuji icon onídàdí yìí mo sọ̀rọ̀ nípa alájì aláò sheffield adékúnlé àwọn náà ṣọjọ́ ẹ̀bí twenty fourth of march náà ṣọjọ́ ẹ̀bí tiwọn happy birthday to you sir bákan náà lẹ́sìn ni mo ti rí american actress and film producer òní ẹni yìí film producer ni wọ́n amẹ́ka tí wọ́n mú sọ̀rọ̀ nípa jessica àwọn náà ṣọjọ́ ẹ̀bí wọ́n ṣe forty three years birthday wọn ní on the twenty fourth eh, of march ọ̀nà ṣọjọ́ ẹ̀bí happy birthday to you bákan náà dẹ̀sùn ni mo ti rí eh, our whole Nigerian actor eh, mo like Daddy gan nínú fíìmù eh, olóògùn náà máa sábà ṣe most time tí mo máa sábà wò wọn nínú fíìmù wọ́n sọ̀rọ̀ nípa Adé Ajíbóyè gbogbo àwọn tó máa pè wọ́n ní Big Abbas wọ́n ṣojú ẹbí twenty fourth of March òun náà ṣojú ẹbí wọn happy birthday to you sir bákan náà dẹ̀ tún ni ẹni tí màá fi káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ pátápátá òun náà ni Nollywood actor kan eh, director ni wọ́n producer ni wọ́n pẹ̀lú wọ́n sọ̀rọ̀ nípa eh, Adébáyọ̀ Tìjání àwọn náà ṣọjọ́ ìbí wọn ní on the twenty fourth of March òun náà ṣọjọ́ ìbí tiwọn náà eh, akí gbogbo yín kú ọjọ́ ìbí gbogbo àwọn èèyàn wa pátápátá tí mo ti kà síwájú akí wọn kú ọjọ́ ìbí ẹ̀yin ṣe mẹ́jẹ́ ká gbórin díẹ̀ náà tí bá padà dé máa dágbére lórí ètò fún tèmi ẹ jẹ́ ká gbọ́ orin díẹ̀ náà. sórí ètò yín ètò wa entertainment náà ní Tẹ́niọlá òun ló fún wa lórí yẹn wuyọ̀mí yóò náà pé title yẹn náà mo fi kí n pa padà bọ̀ padà sí orí ètò wa ètò yẹn entertainment náà ní pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín ẹ ẹ Lady Dee náà ni mo kí í káàbọ̀ padà sí final segment náà nẹ ẹ ṣùgbọ́n kí n tó máa lọ ẹjẹ sáré fàsìkò kí dáàdì mi kàn mọ́ rí ọwọ́ yín sà wọ́n ní ẹ kú ìgbádùn o ẹ ṣé gan sà mọ́ rí ọwọ́ yín ẹ ṣé gan fún ìfẹ́ tẹ́ ẹ ní sí wa bákan náà rẹ̀ tún ni mo tún rí ọwọ́ yín máa mọ́mì mi dáadáa mo rí ọwọ́ yín lẹ́ẹ̀kan tí mọ́mì mi ọmọ ọlọ́lọ́lá wọ́n ní congratulations to them all eh, congratulations sí àwọn ọlọ́jọ́ ìbí wa náà nẹ tí mo ti kà síwájú sọ̀hún ẹ ṣe gan mà bákan náà rẹ̀ tún ni mo tún rí ọwọ́ mọ́mì mi dáadáa mọ́mì mi Abímbọ́lá JP wọ́n ní ẹ̀ lédìdí ẹ kú ètò ẹ ṣe gan mà ẹ ṣe gan fún ìfẹ́ tẹ ẹ ní sí wa ẹ̀yin tèmi bá ṣe wọn á join program ẹ̀ ní wàhálà rárá ẹ̀ eh, tí n bá ṣe parí kẹlẹ́bà ẹ̀yẹn kan rárá tẹ playboy yẹn padà ẹ máa máa láàfin program tí mo ti ṣe síwájú sọ̀hún mo ti sọ̀rọ̀ nípa two face idibia àti ìyàwó wọn and idibia to celebrate six years wedding anniversary wọn mo dẹ̀ sọ̀rọ̀ nípa ẹ̀ eh, Nollywood actress kan Ṣèyí Àṣẹkùn ẹ̀ eh, tí Àṣẹkùn tí wọ́n bímọ tuntun ọmọ kejì ẹ̀ eh, ọmọ kejì ọmọbìnrin ní on the eighteen mo ti sọ̀rọ̀ nípa wọn sí ìlú New York ẹni eh, New York lọ́hùn ọ̀nà bí ọmọ yẹn sí wọ́n dẹ̀ sọ̀rọ̀ nípa foreign musician and actress kan jẹ́ Jennifer Lopez ẹ̀ tí wọ́n ti máa ń pè ní J-Lo ẹ̀tàn bí ẹ̀ tí àwọn àti ìyá ẹ̀ fiancé wọn Alex ẹ̀sán ti wà engage nísìnyí mo ti sọ̀rọ̀ nípa wọn mo dẹ̀ sọ̀rọ̀ nípa zata ìbílẹ̀ ẹ̀ mo sọ̀rọ̀ nípa zata ìbílẹ̀ tí àwọn náà tán ra ilé ilé àgbà ìyanu àti ọkọ̀ méjì mo ti sọ̀rọ̀ nípa wọn mo ti sọ̀rọ̀ nípa Regina Daniel síwájú ẹ̀ tán ra ilé fún ìyá wọn táwọn náà dẹ̀ ra mọ́tò ayọ́kẹ́lẹ́ fún ara wọn mo dẹ̀ sọ nípa Àjígan bàbá ọjà tó fi mọ́tò ayọ́kẹ́lẹ́ tuntun tó fi ta bàbá wa Abija ẹ̀ Sajudeen Oyewọlé tó fi ta wọ́n ní ọ̀rẹ́ tó dẹ̀ sọ wípé ẹ̀ mọ́tò yẹn kò kì í tán síbẹ̀ àwọn tó máa ṣe fún àpọ̀lọpọ̀ àwọn òṣèré báyẹn wọ́n sọ̀rọ̀ nípa foreign art eh, rapper kan náà eh, Blueface tó ra ilé àgbàyanu one point two million dollars òní mo náà ra ilé yìí eh, mo sọ̀rọ̀ nípa ẹ̀ mo dẹ̀ sọ tí wọ́n ra ilé yẹn sí mo dẹ̀ ti sọ̀rọ̀ nípa Mayorkun Eh, about to be twenty-five on the twenty-second òun náà ra mọ́tò yẹn eh, tó ń gbé sí Instagram wọ́n ní about to be twenty-five àwọn jókòó lórí thirty-five million naira eh, tó ṣe kọ́ sínú ọ̀rọ̀ wọn nǹkan tí bẹ́ẹ̀ ọkùn sọ sínú ẹ̀ eh, mo tún kọ́ síbẹ̀ mo ti sọ síbẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ tó ṣe kọ́ òun náà ni mo ṣe sọ bóde sọ nípa gbogbo àwọn celebrity wa tó ṣe ọjọ́ ìbí láàrin ọ̀sẹ̀ ta ló kọjá sọ̀hún ẹ̀yìn sẹ́mi ẹ jẹ́ kí n máa fẹ́ ṣèrọ fún ẹ fún ètò tèní fún entertainment tips fún èní ẹ jẹ́ kí n máa fi lè ṣe lọ ṣùgbọ́n ní tó máa lọ ẹ má gbàgbé láti follow wa lórí àwọn website wa pátápátá lórí www.ibileradio.com ẹ má gbàgbé ládẹ̀ ti download tune in radio lórí fóònù yín ẹ má gbàgbé láti fọ́lọ̀ wa lórí instagram ẹ lọ sáì fún wa ń bẹ ìbílẹ̀ underscore radio underscore tv underscore station underscore uk ẹ lọ fọ́lọ̀ wa lórí instagram page wa ẹ dẹ̀ lọ fọ́lọ̀ wa náà lórí ẹ youtube bákan náà ẹ lọ sáì fún wa ìbílẹ̀ radio ń bẹ ẹ dẹ̀ lọ sáì fún wa náà lórí twitter bákan náà ẹ lọ sáì fún ìbílẹ̀ radio ń bẹ bákan náà ní ibi tá a ti sọ̀rọ̀ ìbílẹ̀ radio nàìjíríà ìbílẹ̀ radio tiwantiwa ìbílẹ̀ rédíò gbogbo àwọn platform pátápátá ẹ ti láǹfààní láti darapọ̀ mọ́ wa òye bẹ́ẹ̀ yẹn ẹ̀yin tí mo dẹ̀ ń sọ lórí ètò ìpẹ́ láǹfààní láti gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa àyè ṣí sílẹ̀ ẹ̀yin olókoòwò kéékèèké àti olókoòwò ńláńlá ẹ gbé ìpolówó ọjà yín wá sí iléeṣẹ́ wa ẹ jẹ́ kó tútù bọ̀ tún bu ìgbà ẹ pè wá sórí àwọn nọ́mbà wa yìí ẹ pè wá sórí UK nọ́mbà wa plus four four seven four five nine three five three seven nine nine lẹ́ẹ̀kan sí plus four four seven four five nine three seven nine nine bákan náà dẹ̀ sí ilẹ̀ pọ̀ wá sórí second number wa plus four four seven four seven two eight seven four three plus four four seven four two four seven two eight seven four three bákan náà dẹ̀ sí ni ẹ lè pè mí ọmọ yín náà lè dídí sórí nọ́mbà mi lórí oh eight oh twenty nine zero four one zero six five bákan náà dẹ̀tún ni ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí wa lórí whatsapp wa lórí first number tí wọ́n kọ́ pè yẹn òun náà ní plus four four seven four five nine three five three seven nine nine ẹ tẹ̀mí ẹ jẹ́ kí n máa fi eléyìí ṣe lọ lórí entertainment news ọ̀sẹ̀ yìí ìgbà tá a bá máa tún fi ríra wa a máa tún ti bára wa nínú oṣù oṣù april náà ni oṣù april náà ni a ti máa bára wa ó gbàdúrà pé ẹ̀mí wa máa rí oṣù náà àti àmọ́yé oṣù àmọ́yé ọdún lágbára ọlọ́run ẹ̀ ń ṣe mẹ́jẹ̀ kó máa fi lè ṣe lọ fún tọ̀sẹ̀ yìí tó bá tọ̀sẹ̀ tó ń bọ̀ máa tún kó wá bìbà náà ni fún ṣèmi bí ṣèmi lórí ètò yìí máa tún kó wá fún yín náà ni gẹ́gẹ́ bí ṣèmi lórí ètò yìí fún yín fún entertainment tó ṣẹlẹ̀ ní gbogbo update tó bá ṣẹlẹ̀ nílẹ̀ yìí àti lókè òkun òun náà ni màá kó wá gbogbo ẹni tẹ́ send comment tẹ́ send like tẹ́ share ẹ ṣé gan fún ìfẹ́ tẹni tiwa lórí ìbílẹ̀ rédíò lórí entertainment news ọlọ́run ò nípa náà fẹ́ ẹ ṣé gan mo rí làbí tèmi pátápátá tí ẹ̀ ń wò mí ẹ ṣé gan ọlọ́run ò ní kan àtúnrí wa a sì máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára ọlọ́run ó dàbọ̀.